نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألم وبا أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم أتما تسوج لري إتوا أصحاب الكهف èyí tí a ń sọ fúnra wa látinú suratul káf ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ń sọ fún nínú suratul káf aya 18 أعوذ بالله من الشيطان الرجيم وتحسبهم أيقاظا وهم ركود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní àwọn ọ̀dọ́ yìí nígbàtí wọ́n ń bẹ níbi ihò òkè yìí tí wọ́n lo ìgbàgbọ́ ọ̀rọ̀ ń bẹ ọlọ́wọ́n subhanahu wa ta'ala ní wata sábùn aikọ́ọ̀lù wọ́n tó bá ń wò wọ́n ó rò bóyá wọ́n sùn ní wọ́n umrukúdù ṣùgbọ́n wọ́n ti sùn tí wọ́n tẹ́rì sínú oorun wọ́n ní torí wípé téèyàn bá wù wọ́n bí ẹni pé ojú wọn làálẹ̀ ni ẹni tójú ẹ bá dé làálẹ̀ ẹni tó bá ń wò ó yóò rò bí arú èèyàn bí ó sùn eléyìí náà a máa ń rí láàrin ara wa tó ṣe pé ẹlòmíì yóò sùn yóò dẹ̀ lajúlẹ̀ ẹni tó bá ń wò yóò rò bóyá ènìyàn ń wò òun ni. Yo ṣùgbọ́n oorun ti gbé lọ bẹ́ẹ̀ ló ti tẹ̀rì sínú oorun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ìṣerí tó ṣe pé wọ́n kúrò nínú ìlú ìgbà tí wọ́n rí wípé àwọn èèyàn àwọn ń ṣẹbọ bẹ́ẹ̀ ni àwọn ẹbí wọn àtẹni tó jó lórí ìlú wọ́n fẹ́ jẹ wọ́n pa láti lè mọ bá wọn ṣẹbọ yìí wọ́n sá lọ sínú ihò òkè yìí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala kùn nígbà tí wọ́n wa tahsabum aikọ́bọ̀n wa bá ń wò wọ́n yóò rò bóyá wọ́n tají ni àbí wọ́n lajúlẹ̀ wa bẹ́ẹ̀ ni wọ́n ti tẹ̀rì sínú wọ́n um wọn kó mọ iṣẹ́ apóòsì gẹ́gẹ́ bí ó yẹ pé tó bá sùn yóò mọ yí ẹgbẹ́ yóò mọ yí sí ẹgbẹ́ kejì torí wípé kéèyàn fi ẹgbẹ́ kan sùn náà eléyìí náà ó lè jẹ́ nǹkan tí ewu ń bẹ́ẹ̀ pàtàkì jùlọ tó bá ṣe pé ẹni tó sùn ìyá rẹ̀ òyá òun ló jẹ́ pé ń gbà mí tẹ́lómi iná bá tààrẹ ẹlòmí ò bá yá tó ṣe pé kò lè fi ẹgbẹ́ kejì lélẹ̀ ẹgbẹ́ kan náà ni bẹ́ẹ̀ ni kò lè ṣe kankan orí ibùsùn yẹn náà ni tó bá yá yóò padà tún fẹ́ mọ́ rí ìnira níbi ẹ̀gbẹ́ kan tó fi lélẹ̀ yẹn sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní kí àwọn ọ̀dọ́ wọ̀nyí kí ẹgbẹ́ wọn kama yí sí ẹgbẹ́ ọ̀tún kama yí sí ẹgbẹ́ òsì gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé ó sùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń tẹ̀síwájú oni wa kalbun basitun bi dhira'ihi bil wasij ajá tó tẹ̀lé wọn torí gẹ́gẹ́ bí àwọn afẹ́sìn mi ṣe sọ wọ́n ní àwọn ọmọ yìí bí àgbẹ̀ ni wọ́n ẹni tó bá dẹ̀ jẹ́ àgbẹ̀ ìwé èèyàn bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ fún láti lè mú ajá láti lè máa fi sọ nǹkan oko rẹ̀ torí pé anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ó ní manikitana kelban illa kelba said aumashiyatin aumashiyatin auzari'in ẹni tó wá fi lè mú ajá tó lòun sin ajá tí ó kìí ṣe ajá tó ṣe wípé ó fi ń dẹdẹ àbájá tó fi ń ṣọ́ nǹkan oko rẹ̀ auzarin àbí ajá tó fi ń ṣọ́ àwọn nǹkan ọ̀sìn rẹ̀ auzarin àbájá tó fi ń ṣọ́ nǹkan oko oníná kọsọ̀mí ajiri yìí kìrọ̀ tún ní kúlẹ̀ ẹ̀wò iṣẹ́ olóore tó bá ṣe yóò máa ṣàfẹ́kù nínú ládá iṣẹ́ olóore tó bá ṣe ń jojoojúmọ́ òǹdíwọ̀n tí a mọ̀ sí kirot ilé ìlófọ́ tó jẹ́ pé nínú islam ká ní à ń sin ajá nítorí pé mo kàn nífẹ̀ẹ́ kí n máa sin nǹkan ilé yóò bá mu ẹni tó bá ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ yóò mọ̀ ṣàfẹ́kù ládá rẹ̀ iṣẹ́ mélòó rẹ̀ la ṣe tó ṣe pé àátùmọ̀ ṣàfẹ́kù àwọn aládákọ̀ kan ìkànnì ẹ ẹ̀kejì ní pé anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní inel malaikata latet hulbaitan fi ìṣúra wà lákẹ́ àwọn malaika dàtí sàwọn malaika láàánú àwọn malaika ti tọrọ àdúrà fún wa ilé tó ṣe wípé ajá bá ń bẹ́ẹ̀ àbí tí nǹkan àwòrán ẹlẹ́mìí bá ń bẹ́ẹ̀ àwọn mẹ̀láíkà yóò ní wọ́rú lébẹ̀ so ló fi jẹ́ wípé kálà mú ajá à ń sin ajá nítorí pé mo nífẹ̀ẹ́ kí n máa sin nǹkan islam lòdì sí àfẹn tó ṣe wípé ajá tóun bá ní ó jẹ́ kelbu soid ajá tí yẹn fi dẹdẹ ìrò ajá bẹ́ẹ̀ tó máa ń bẹnu léèyàn ládàá ṣẹ́yìn ò ní dínkù bẹ́ẹ̀ ni ìrò ajá bẹ́ẹ̀ kò ní dí àwọn màláìka láti wọlé àbí kó ṣe wípé kó jẹ́ kẹ́lbù máa ṣe ya ajá tó ṣe wípé èèyàn fi ń ṣọ́ àwọn nǹkan ọ̀sìn rẹ̀ torí kí ìkòkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó mọ́ gbé wọn eléyìí náà islam ó fi àyàfi sílẹ̀ àwòkẹ́lbù zarin àbí tó ṣe pé èèyàn fi ń ṣọ́ nǹkan oko torí kí àwọn nǹkan mọ́ bàbá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni exception tó ṣe kó ń bẹ fún general rule ipa àgbọ̀rọ̀ mọ̀ sin ajá so àwọn ọ̀dọ́ wọ̀nyí àgbẹ̀ ni wọ́n tó ṣe wípé ó lẹ́tọ̀ fún wọn láti mú ajá ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wọ́n bẹ ní inú ihò òkè yìí tó ṣe pẹ́ni tó bá ń wò wọ́n yóò rò bóyá wọ́n tají ni ṣùgbọ́n wọ́n ti sùn wọ́ra débi pé wọ́n yí sí ẹ̀gbẹ́ ọ̀tún yí sí ẹ̀gbẹ́ òsì ajá tó tẹ̀lé wọn ajá yìí òun bẹ níbi ẹnu ọ̀nà bá sì tún zíra àìhí belwọ́sìd tó ṣe pé òun náà na apá rẹ̀ síwájú ẹnu ọ̀nà ní láwìtọ́lá àtàlẹ́yìn ọlọ́wọ́n bá ní ìwọ tó ń wò wọ́n tó bá fi lè rí ajá àwọn ajá tó bá fi lè rí àwọn ẹni wọ̀nyí pẹ̀lú ajá wọn làwọn lé ìtẹ̀mínú fírara èyí ó fẹ́ lè sádànù wọ̀lẹ̀mùlí ìtẹ̀mínú rọ̀rọ̀bà ẹ̀rù ó báyàn gan àkọ́kọ́ ni pé ọlọ́run ọbọ̀ òṣì pé kí àwọn èèyàn mọbi tán wà ẹ̀kejì ni pé ká nípa àwọn èèyàn ti ẹ̀rí wọn wọn ń ṣẹni táwọn èèyàn lè súnmọ́ torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti fi ìbẹ̀rù síbi tán wà yẹn lẹ́yìn ẹ ọlọ́wọ́n bá ní wàkàzálìkà bá afinahun liyatasa alubeinahun ọlọ́wọ́n bá ní àwọ̀ ọlọ́wọ́n bá àwọ̀ dá wọn padà a ní kí wọ́n tají liyatasa alubeinahun lára ìdí táwọn ọlọ́wọ́n bá fi ní ká tají padà òun ni pé afẹ́ káwọn gan máa bèèrè ara wọn kọ́lá kan ìlú minhum àwọn kanu wọn ní kamlabistum orun ti ra wa ló ń bí báyìí kí ni dèdí ò ní wa àsìkò tá ti ló ń bí kọlù lẹ́bí sinú yàwó mẹ́ta ọba ọba yẹ omi àwọn kan ní mo ṣe ń wo a ti lò tó odidi ọjọ́ kan bí àwọn bá ọba yẹ omi àwọn kan ní rárá àti lò tó ọjọ́ kan gbogbo ń ta lò létí ìjú bí a bí ìdajì ọjọ́ àbódídíẹ̀ wọ́n ṣà ń fa láàrin ara wọn olófà tó jẹ́ pé ọmọ ènìyàn a lè ṣe ká mọ́ jiyàn nǹkan eléyìí ò báyìí ni eléyìí ò ní báyìí ni ẹni tó wá lè rí ẹ̀rí mú wá fún nǹkan tó bá ń sọ òun lọ́rẹ̀ ó léke ṣùgbọ́n ìran ọmọ ènìyàn ní afẹ́ràn ká ma ágí nǹkan so bó ṣe ṣẹlẹ̀ sáwọn náà nígbà tí wọ́n tají wọ́n mọ̀ pé àwọn sùn ṣùgbọ́n kí ni àsìkò táwọn ti lò ń bí àwọn kan ní odidi ọjọ́ ni àwọn kan ní ìdajì ọjọ́ ni àwọn kan ní kò tó bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ̀ ági irú nǹkan báyìí agbọ̀rọ̀ rí ẹ̀rí tá a fi rinlẹ̀ wọ́n wo gbogbo ẹ̀ wọ́n rí nǹkan tán lè fi púrúfù pé ìdajì ọjọ́ ni odidi ọjọ́ ni bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu ti ẹ̀ ní kó ti ẹ̀ wá sí wọn lẹ́mìí níbi tán wà yẹn ní pé àwọn tí ẹ̀ ti lo oṣù kan gan so gbogbo ọ̀rọ̀ wọn ojú láàrin ọjọ́ kan ìdajì ọjọ́ àbí less than that lọ torí pé ká ní wọ́n ti lo àmọye ọdún bẹ́ẹ̀ ni ó yẹ kí bí ewu ti máa wà lórí wọn tán bá rí ewu ara wọn àbí kan wojú kan tó rí pójú rẹ̀ ti gbó àkí ló ti yá ṣẹlẹ̀ ìyẹn ó lè jẹ́ kí ágúmẹ́ntì wọn ní kan tún fojú mi wò ṣùgbọ́n gbogbo tí wọ́n jọ ágú láàrin ara wọn òun náà ni pé odidi ọjọ́ kan ni ìdájí ọjọ́ ni eléyìí ó clear sí wọn ọlọ́mọba subhanahu wa ta'ala ó nígbà tí wọ́n ń fele láàrin ara wọn ní ẹjá close chapter ilé yìí fọ̀bọ̀wásù àdákùnbí wa rí kíkún ààbì àwọn kan bá fowó kalẹ̀ gbọ́dá ẹgbà ebi ti ń pa wá ẹjá wo jẹjẹ kéèyàn kan nu yín ẹjẹ́ agbéyàn kan dìde ẹgbéyàn kan dìde nu yín ìwọ̀rí kíkún ààbì owó sílvà yìí ẹfun ilẹ̀ madina kó lọ sínú ìlú falyanzur ayyuwa azkatọ̀ amen kó lọ oúnjẹ tó dáa tó túmọ̀ sí pé wọ́n ń ṣe tálíkà olóòjẹ́gbẹ́ ẹni tí kò ní lọ́wọ́ tí ò tún sin lọ́hun ìyà lórí ìyà ni ó ń jíyà láyé yóò tún jíyà lálkìyàmọ̀ ẹni tó lówó lọ́wọ́ tó ń sin lọ́hun ọba ìgbádùn ni fún láyé ń bí tó bá tún jọ́ǹgbẹ̀ndì alkìyàmọ̀ yóò tún gbádùn àwọn ọmọ ìtàn fìlú ìdúlẹ̀ kò ń ṣe pé torí pọ́n tó ṣìkọ́ ṣùgbọ́n mọ̀ wípé táwọn èèyàn wọn ń ṣe lẹ́sìn anù ni àwọn òrẹ̀ ní bá wọn ṣe àwọn ò lè compromise ẹ̀ in tó gbọ́n wọn kúrò nù lónìí gẹ́gẹ́ bí n ta sọ wọn àdẹ̀ báwọn èèyàn fa wàhálà kán láwọn ọmọ lọ àwọn èèyàn àwọn ọmọ nìkan ẹ̀sìn títí wọn ni wọ́n gbé sá kúrò nù lù fàlíyàndùrù ayíwá azkatọ̀ àmà kó lọ wo oúnjẹ tó bá dáa jù wá fàlíyà àti kùnbẹ̀rẹ̀ skin mélòó kó mú ìjẹ̀mú wá fún yín wàlẹ̀ tọ́látọ́f ṣùgbọ́n kó farabalẹ̀ wàlá ìṣòríran nàbí kùm àhàdà torí pé tí ò bá farabalẹ̀ ní ó lè jẹ́ káwọn èèyàn lọ mọ̀bí ta sásì wọ́n padà ìgbà tó dé ibi tí ó ti róúnjẹ àwọn kankan padà ṣẹlẹ̀ wọ́n ní iná in yẹ́sàárù aleikum rísìn ta fi sọ wípé kó farabalẹ̀ ní pé tán bá fi lè mọ̀ wípé ẹ̀mbẹ̀ ń bí yẹrùjúmọ́kò wọ́n á sọ ilókò pa ni tó túnmọ̀ sí pé wanted ni wọ́n torí pé kí ni wọ́n ṣe ẹ̀sìn tí àwọn aráàlú ń ṣe wọ́n ṣe ẹ̀sìn tí ọba àlú ń ṣe àwọn ìrìdúkùn fíìmì láti hèlù wọ́n sọ yín lókò pa tẹ́ bá insist lórí ẹ̀sìn tẹ́ ń ṣe àwọn yu'idukum fi millatihim àbíkẹ́ iná juwọ́lẹ̀ kẹ padà sínú ẹ̀sìn tán ṣe walan tuflihu idhan abada kò rẹ̀ sí ìtẹ́ ṣe nú méjèèjì tó ṣe yí pé ojú orí fún yín tẹ́ bá jẹ́ kí wọ́n sọ yín lókò pa ẹ̀rẹ́ sì ṣe pẹ́ lórí ilẹ̀ bákan náà tẹ́ bá padà sínú ẹ̀sìn wọn ẹ̀ṣọ́ orí bú wájú ọlọ́wọ́ bá ń jọ ń alkiyama so ìtẹ́ ṣe nú méjèèjì tó dáa torí náà ni ẹ ọra lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe oúnjẹ wá ẹ mọ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé à ń bẹ́ ń bí báyìí torí pé tán bá mọ̀ tá bá insist lórí ẹ̀sìn yìí ni ó jẹ́ alámọ̀rí wa tá a bá rẹ̀ la tẹ̀lé wọn náà a lè jèrè níwájú subhanahu wa ta'ala wa ọlọ́ọ̀ ní àwọn ṣe ti tí wọ́n ní ṣùgbọ́n wọ́n ọlọ́wọ́ ọba ìṣẹ̀lẹ̀ yìí la jẹ́ kí wọ́n fi mọ̀ pé wọ́n ń bẹ nínú kòtò yẹn ló fi jẹ́ pé ọmọ ènìyàn ó mọ pláàni nǹkan gbà mí ṣùgbọ́n ọlọ́wọ́ ọba ó ní pláàni mi àwọ́ gbogbo ń ta bá lè ṣe láti àchíìvù ń ta ń fẹ́ ṣùgbọ́n ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọgbọ́ta àwòpá agbọ́n yẹn ní ọlọ́wọ́ ọba lè wò pé rárá ọgbọ́n yẹn náà ni ó wà tú ẹ síta bí i tó ṣẹlẹ̀ sí anábi yusuf alaihissalatu wassalam anábi akub àtàwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí tí a ti kà sẹ́yìn ìgbà táwọn ọmọ ń lọ ó sọ fún wọn ó ní ẹmọ́gbàbì kan wọlé torí kí àwọn ojú burúkú kan bá wò yí ni torí pé tán bá rí yí tán wòrú èèyàn tẹ́ jẹ́ tán rẹwà yín wọ́n lè fẹ́ ní interest nínú yín àwọn èèyàn lè fojú burúkú kan fi wò yín kan fi ṣe sùtá fún yín torí náà ẹgbọ́ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé bó ṣe ọkọ́ sí bàbá nù torí pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ká mọ̀ pé al'ainu haq ojú burúkú ń bẹ sókè yẹn ní kò sí àwọn ẹ̀mí burúkú kò sájẹ́ kò síhun islam kọlu sọ yíhun ṣùgbọ́n ìyàwó làákọ̀ sí gẹ́gẹ́ bí ẹni tó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba òun náà ni pé a gbọ́dọ̀ máa ṣèjọ́sí fún wọn ká máa bẹ̀rù wọn agbára lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọ̀nà tá a lè fi kojú ẹni ṣùgbọ́n kí ni ẹ kò sájẹ́ kò sí kinní kan irọ́ nìyíun ọlọ́run ọba fi rinlẹ̀ anẹ́bọ̀wá muhammad sallallahu alaihi fi rinlẹ̀ ṣùgbọ́n bóò láti dáàbò bo ara wa ṣe ká máa ṣèjọ́sí fún wọn ni ká mọ̀ ṣe tán bá ní ká ṣe láti lè fi wá ìyọnu wọn rárá ọlọ́run ọba náà làásàdì làákègbè so bàbá ó sọ fún wọn nípa wípé ẹ mọ́ gbàbì kan náà wọlé ẹ wọlé lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbà wọlé yẹ òun ni yusuf alaihissalatu wassalam ló fi rí bunyamin tó jẹ́ ọmọ ẹ̀yà títí ẹ̀gan bá sọ̀rọ̀ bó ṣe rí ó ti mọ̀ pé àbúrò òun lélẹ́yìí ó ní èmi lẹ̀gbọ́n rẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí àwọn kankan tí mo fẹ́ ṣe ní kò sí mọ́ mọ́ bẹ̀rù ṣùgbọ́n a pláàni àwọn kankan ni na pláàni ẹ̀ na fi padà fi kíní sínú igba rẹ̀ kan sọ wípé ó jí a ọba kí la fẹ́ ló ń belé yìí òun ni pé bí wọ́n ṣe pínyà tẹ́ńkálukú gba bí ọ̀nà tọ̀tọ̀ wọlé èyí gan ló jẹ́ kí yusuf alayhi salatu wasalam kò rí bá sọ̀rọ̀ bọ̀bàbá tó ní kán ṣe ọ̀tọ̀ ní tóun ní kán torí ẹ̀ ṣe n láàfin mọ pláàni kan gbá mi táwọn pa ti perfect ẹ̀ ní táwọn pa perfect ẹ̀ yẹn ìyẹn gangan la wa so àwọn ọ̀dọ́ wọ̀nyí wọ́n ní wá lọ oúnjẹ wá ṣe sùúrù farabalẹ̀ tó bá rìn mọ́jẹ́ káwọn èèyàn mọ́ ipa ń bẹ́ẹ̀ bí báyìí torí pé tábà máa pa à ń bẹ́ẹ̀ bí ìsìlá kan sọ wá lóko pa tábà la fẹ́ mọ bẹ́sìn wa yìí lọ àbí kó ṣe yí pé ká padà sínú ẹ̀sìn wọn kò rẹ̀ sí ìta ṣe ń bẹ̀ tó ṣe yí pé yóò pè wa ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa kadhalika atharna alayhim ọlọ́wọ́n ní tán ṣe yìí láwọ́ ọlọ́wọ́n bá fi ní káwé èèyàn padà rí wọn liya alamu annawa adallahi haqqun kálé mọ̀ pé tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bá ti promise ní òdodo ni wa anna sa'ata la bákan náà nípa wípé alkiyama kò sí iye méjì ń bẹ àwọn ọ̀dọ́ wọ̀nyí ọdún mélòó ni wọ́n lò nínú ihò tó ń bẹ́ bí òkè yìí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala sọ fún wa wípé wọ́n lò 309 years òun ni wọ́n lò tàbátẹ sọ pé mi àwọn èèyàn mọ́ ń gùn dáadáa nígbà ẹni ká sọ yí pé bóyá wọ́n ti lò ọba tó ṣe ìjọba bóyá òun ló bí á bí 80 years ìmí tún gba lẹ́yìn rẹ̀ ìmí tún gba lẹ́yìn rẹ̀ tó túnmọ̀ sí pé generations ló ti lọ bẹ́ẹ̀ làwọn ọmọ wọ̀nyí ń bẹ nínú o tó ṣe pé wọ́n yí ẹ̀gbẹ́ sọ́tún wọ́n yí sósì bẹ́ẹ̀ lẹ́ni tó bá ń wò wọn yorùbá tají ni bẹ́ẹ̀ ni wọ́n ti sùn eléyìí lọ fún 209 years bẹ́ẹ̀ ìgbà tí wọ́n tún jí ìtàn bèè lọ́wọ́ ara wọn ni pé ọjọ́ mẹ́rin láti lò ń bíbà conclusion wọn kò sẹ́ni tó sọ pé àti lọ́jọ́ méjì ní báyìí ọjọ́ kan or less òní tí gbogbo wọn tún wọn sọ wọn kan agree lórí ìyẹn ni ká tó sọ pé ẹja fi yín lẹ̀ káwa nǹkan míì káwa nǹkan míì gbọ́ sọ́lọ́wọ́n bá subhana wa ta'ala ni káwọn èèyàn lè mọ̀ pé ìtọ́lọ́wọ́n promise òdodo ni wà ánà sáàtà láàrẹ̀ ìbà fi hà ọba tó ṣe wípé ó bí e ẹni pa àwọn ẹni wọ̀nyí ló ṣe rí fún 209 years tó wá tún gbé wọn dìde tí wọ́n tún padà sáyé tó túmọ̀ sí wípé tọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala bá ní alkiyama ń bẹ agbọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹlòmí àní ẹ àwọn tó ti wá kú tipẹ́tipẹ́ ń kọ́ ọlọ́ni nàmà amúrùbú ìdá aráda ṣe an yẹ kú lẹ́la okùn fàyàkùn ọ̀rọ̀ ọlọ́wọ́ba tó bá fẹ́ kí nkankan tó bá ti gbà nkankan lérò nìyí yóò kàn sọ fún pé kún ma bẹ fàyàkú nìkan yóò dẹ̀ ma bẹ sọ ọlọ́wọ́ bá ju òfin ayé lọ ìtawà mọ̀ bẹ́ẹ̀ la fún wa alápèjúwe tó pọ̀ lórí eléyìí irú ẹ̀ náà ni kéèsì èèyàn tó gba ìlú kan kọjá torí pé àwọn èèyàn ti kú lọ gbogbo ẹ ti dáwóró tó ní anéyòhì ààbì ìláhùbá eléyìí bó lọ́lọ́run ṣe fẹ́ gbé àwọn eléyìí dìde fún gbólóhùn tó sọ yẹn ni fa amata allah omi am ọlọ́run ní kó nǹkan fún rẹ̀ kú síbi tó wà ẹ̀ ọlọ́run ní odidi ọgọ́rùn ọdún ló lò ń bẹ́ gẹ́gẹ́ bí aṣekàṣẹ́ inú sọ́rọ̀tún bá kọ́ra ìgbà subhanahu wa ta'ala ti lo gbogbo ọlọ́ni fọ́nzù ilá tọ́hámìkà wa ṣarábìkì oúnjẹ tó gbé dání gẹ́gẹ́ bí arìnrìn àjò oúnjẹ yẹn omi tó gbé dání nǹkan mú rẹ tó gbé dání gẹ́gẹ́ bí arìnrìn àjò wo ọlọ́ni lámìyàtà sánà àwọn yóò change tó túmọ̀ sí pé in tó sọ wípé òun lo ọjọ́ kan or less than ọjọ́ kan all ọlọ́ni wọ́n ilẹ̀ ìhìmá wà wò kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń gùn ọlọ́ni wà lùnàjà àlà àyà kélé ilé mọ̀ wọ̀nà járaka àyà ká fi ẹ́ ṣe àmì ní wo ìgbà tí ó wo kẹ́tẹ́kẹ́tẹ́ ó di pé kẹ́tẹ́kẹ́tẹ́ ti kú ó ti kéegun ó ti kẹ́ níbẹ̀ so bóun la ṣe fẹ́ rí kọ́nsáìlì méjèèjì oúnjẹ ni ó tètè bàjẹ́ oúnjẹ ò bàjẹ́ nǹkan tá a máa wo gbókè ó lè ṣẹ̀mí gan-an òun ló ti kú yìí eléyìí sọ fún wa nípa pé òfin ọlọ́wọ́n bá ju gbogbo nǹkan tá a wọn lọ lóbi jẹ́ pé mùsùlùmí tó bá gbọ́ yí pé ìnáma amúrú ìdá ara da ṣe àyẹ̀kúlẹ̀ láwọ kún fọyàkùn ọ̀rọ̀ ọlọ́run ọba tó bá fẹ́ nǹkan àbó gba nǹkan lérò nìyí kún máa bẹ fọyàkùn yóò dẹ̀ máa bẹ òun ni anabi isa alayhisalatu wasalam ọkùnrin kan súnmọ́ ya rẹ̀ tí ya rẹ̀ ibi sáyé iṣẹ́ ìyanu ni anabi ibrahim alayhisalatu wasalam ìgbà tó ṣe pé yàwó pé kò lè bímọ mọ́ òun ló bímọ níyàwó rẹ̀ bímọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan ìyanu tó ṣe wípé ó ṣẹlẹ̀ sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ní wa anna sa'ata la rayba fiha bákan náà káwọn èèyàn lè ba mọ̀ pé ta bá láàgbé wọn jìde kò sí èméjì ń bẹ́ sọ jẹ́ pé tó sọ wípé ayé ìran gbogbo ẹ parí sí kò sí tó ń kó forí jù bẹ́ẹ̀ lọ kó ló ń kírun wákàtí jù bẹ́ẹ̀ torí pé kí ni ìtọ́lọ́wọ́ bá fi rinlẹ̀ ló ń gbádànù ọlọ́ni záàmà lẹ́dínà káfàrú aláyọ̀bàásù àwọn tán jẹ́ kéfèrí wọ́n ní kò sọjọ́ ń gbéǹde ọlọ́ni kúlbàlá wọ̀rọ̀ bí lẹ́tùbàásónù ọlọ́ni sọ fún wọn pé mo fi ọlọ́wọ́ bá mi búra ọlọ́wọ́ bó gbé yí dìde súnmọ́ látúnábọ̀ nàbí má àmìlìtù gbogbo tí kálukú yí gbé ṣe gbélé ìrò rẹ̀ bó tilẹ̀ òkú kéré mọ́ ọlọ́ni fọmọ̀n yá àmàlì mìskọ́lá zarratin khairan yára ẹni tó bá ṣe tí ò jùdí ọmọ náà gún lọ nínú iṣẹ́ olóore yóò rí wọ́n yá àmàlì mìskọ́lá zarratin sharon yára ẹni tó náà bá ṣe tí ò jùdí ọmọ náà gún lọ nínú iṣẹ́ àbúrú yóò rí ọlọ́ni wàzáàrí kalẹ̀ láyé sír ipò wọn ó gbé ìdìde wo fún kálukú ní ron tó ń ṣe tẹ́ntẹ́ ṣe ọlọ́ni kan tó rọrùn fóònì mọ́ máa wò pé bó ló ṣe pọ́sibú àti má fẹ́ ṣàkáǹtì ibì kan gbà ó gẹ́gbẹ́ jẹ́ pé ọlọ́wọ́ bá rí gbogbo nǹkan pátápátá tó ń lọ nílé ayé orí tó ń bẹ nínú kòtò tí wò rẹ̀ rí ju bí tó wáyé lọ ó túmọ̀ sí pé yàtọ̀ sí ọlọ́wọ́ bá subhana wa ta'ala bẹ́ẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá yàtọ̀ sí ẹ ọlọ́ni káwọn èèyàn lè ọjọ́ gbéǹde kò síyè méjì ń bẹ́ ìdíyàtà náà zàrùn ẹ̀bẹ̀ ìnáhùn amúráhùn ọlọ́ni àwọn èèyàn wọ́n padà wá ń fọ ọ̀rọ̀ wọn torí pé lẹ́yìn ìgbà yẹn ọlọ́wọ́n bá ní kí àṣírí padà tú àṣírí tó tú òun náà ni pé ọmọ yìí ń gbà tí ó padà ń róúnjẹ ó fẹ́ sanwó owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ ó bá fún ẹni tó ń tó ìyẹn bá wo pé irú owó ra ni wo ló ń fún ìbò eléyìí tí ló ti rówó eléyìí ìlú wo ni wọ́n ti wá kò ń ṣe owó olúwa lélẹ́yìí owó olúwa náà ni kò ń ṣe owó olúwa ibi tán ti ń fa nìyẹn àwọn mìíràn bá dá sí àbá ni owó yìí wọ́n ti náwó nílùú yìí wọ́n ti náà rí bó ti pẹ́ gan ibẹ̀ ló ti di tí gbogbo àwọn èèyàn pélé wọn lórí tán pélé lórí ó bá di pé wọ́n padà drag ẹ̀ lọ sọ́dọ̀ ọba ó bá padà sọ tó ṣẹlẹ̀ pé àwọn sákúrò nílùú ni ìgbà táwọn èèyàn ṣe nǹkan báyìí báyìí báyìí gbogbo wọ́n bá rántí ìtàn yẹn tán ti gbọ́ lẹ́nu àwọn bàbá bàbá wọn ní ipa àwọn ọmọ kan bẹ tán sákúrò núùlú tán láwọn agbẹ́sìn ọba náà bá wo pé á eléyìí nǹkan tó da inú ọba náà bá dùn gẹ́gẹ́ báwọn yẹn ṣe máa ń fẹ́ nǹkan nǹkan ìyanu nǹkan tí yóò jọjú ọba nídà ní táwọn yòókù ẹ wá ó bá mú wọn lọ síbẹ̀ tó mọ́ yẹ́ pàwọn yẹn ti sọ fún pé farabalẹ̀ mọ́jẹ́ káwọn èèyàn lọ mọ̀ pa àwọn mí báyìí ṣùgbọ́n gbà tí àṣírí ti tú tí ó ṣí nkankan mọ́ òun náà bá mú wọn lọ síbẹ̀ ngbà tí ó débẹ̀ wọ́n rá wọn yẹn ni ọba àtàwọn èèyàn tó tẹ̀lé inú wọn dùn ọlọ́run bá wa ta'ala ní kí wọ́n kú síbi tí wọ́n wà yẹn lẹ́sẹkẹsẹ àti ẹni tó mú wọn lọ àtàwọn yòókù ẹsẹkẹsẹ ni wọ́n kú síbi àìtàn yẹn wọ́n wá wò pé ah iṣẹ́ ìyanu eléyìí ibi tí èṣù tún mọ́ ń lò àwọn èèyàn ní àbẹ̀rẹ̀ sí ní fọ ọ̀rọ̀ wọn kí ló yẹ ká ṣe fún àwọn láti lè mọ́ fi rìmẹ́mbà wọn torí pé àwọn ọmọ ènìyàn ni a fẹ́ràn kálàṣà ń rìmẹ́mbà nǹkan àbá fẹ́ mọ́ mú nǹkan ká ṣe ní nǹkan tó ṣe wípé aṣà mọ́ rántí ilé iná dẹ̀ níbi tí ẹ̀bọ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ èyí tí wọ́n sọ wípé ẹ̀sìn táwọn ọmọ yẹn ń sìn yẹn ẹ̀hẹ́n ẹ̀sìn ó yẹ káwà gbẹ̀ẹ̀sìn yẹn sìn rárá wọn gbẹ̀ẹ̀sìn yẹn èyí tá fi mọ́ rìmẹ́mbà wọn orin tó wá súnmọ́ lẹ́rù olóbi jẹ́ pé ẹbọ àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ọ̀nà rìmẹ́mbransi ló gbà wọlé anábìnú alẹ́sọ́látọ́sọ́lám ní nǹkan tí ó 950 years gẹ́gẹ́ lọ́wọ́ bá yí sọ fún wọn wọn kọ̀rán kẹrìm wọn gbà wá sí wọn ò pín ìsọkúsọ ló ń sọ ṣùgbọ́n kí ni wá sí rẹ̀ dálé lórí ó ní pé àwọn tí wọ́n jẹ́ ẹni rẹ̀ nínú ìjọ yẹn ìgbà tí wọ́n papòdà ṣaitọ́nù fi sún wọn ní ọkàn wípé ṣẹ́ẹ̀ ni mọ̀ rántí àwọn òbí yìí ni àwọn èèyàn yìí àwọn ẹni wọ̀nyìí èèyàn kan ló kọ́kọ́ mú mọ́ràn yẹn wá àwọn yòókù ní àìdíà ah, tó dára ní kíní ẹjẹ́ gbére wọn láti fi rántí wọn wọ́n gbére yẹn kalẹ̀ generation tó gbére àwọn papòdà generation mi dé ṣetán fi sún àwọn tó wá lẹ́yìn ìgbà yẹn pé eré tẹ́ ń wò yìí àwọn bàbá yín ní tán gúnran fún tán jẹ́jẹ́ fún tán gbára lé tí wọ́n ń ké pèlè léyìí ẹ mọ́ jẹ́ kí ìṣe àwọn òbí yín àwọn bàbá yín àwọn ẹni ìṣíwájú ẹ mọ́ jẹ́ kó parẹ́ bó ṣe di pé kí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gúnran fún tán jẹ́jẹ́ fún tán gbára lé tán ké pé bí ẹbọ àkọ́kọ́ ṣe bẹ̀rẹ̀ lórí ilẹ̀ nìyẹn eléyìí ló fa tí ọlọ́wọ́ bá fi gbé ànẹ́bì inú alẹ́ sọ́látọ̀ sálám dídé nínú àwọn ọjọ́ yẹn náà pé mọ́ pépè lọ síbi pé ọlọ́wọ́ bá nìkan ni ẹ ṣèjọ́sìn fún gbogbo àwọn tẹ́ ń ké pé wọ̀nyí wọn lè ràn yín lọ́wọ́ wájú ọlọ́wọ́ bá ẹni rẹ ni wọ́n ń tòótọ́ ṣùgbọ́n ìmọ̀ ké pé wọ́n ìmọ̀ gúnran fún wọn ìmọ̀ jẹ́jẹ́ fún wọn ẹ̀ ń mórogún pò mọ́ ọlọ́wọ́n ọba ni ẹ̀ ń pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́wọ́n ọba ni kí ni tí wọ́n ń ṣe wọ́n fi ànábì inú àrísọ́látù àsálám wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ni wọ́n ń kọ́ ti kún sí bẹ́ẹ̀ ni wọ́n ti ọmọ níka wọn bọ́ ní etí wọn gẹ́gẹ́ bó ṣe bẹnu sọ́ràtù nù ní ìtí àti sọ fúnra wa ní àmọye ìgbà kí la fẹ́ ló ń bẹ́ẹ̀ òun ni pé ọ̀rọ̀ remembrance òun náà ni tó fa kìíní ká rántí ká rántí so ló fà tó jẹ́ pé islam ó lòdì sí kálà ń ya nǹkan àwòrán kan sínú ilé tó jẹ́ nǹkan ẹlẹ́mì ajá ni ó erin ni ó èèyàn ni ó káwá ní à ń gbé sínú ilé ni torí pé kí ni àwọn nǹkan wọ̀nyí aburú rẹ̀ òun náà ni pé wọ́n ń padà ń líìdì lọ síbi ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́wọ́n ọba ẹlòmíì yóò mú kí ni fọ́tò bóyá bàbá rẹ̀ yóò hàn díẹ̀ sínú ilé ó lè jẹ́ pé kékeré ló máa kọ́kọ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá yóò fi hàn ọmọ rẹ̀ pé this is your grandfather this is your grandmother ṣètọ́ ọba tó fi sílẹ̀ pé ó ṣe enlarge kìíní ẹ̀ ní ààrẹ ni a good idea ilé yóò bá tún enlarge yóò bá tún gbé sínú ilé tó wáyá ni ó lè ní pé kó ti ẹ̀ ṣe ní full size ni tí ó jẹ́ dédé ọmọ ènìyàn yóò wá gbé kalẹ̀ síbẹ̀ ni títí di òní ní àsìkò táwà ní 24th century yìí ní àwọn ìlú bí russia àti bẹ́ẹ̀bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń bọ òrìṣà àwọn olórí ìlú míì tí wọ́n gbére wọn sí wọ́n sì ń bẹ̀ tó ti pé ẹlòmíì ó sì lọ tí ó tún mọ́ lọ bèrè nǹkan lọ́wọ́ àwọn òṣà tí wọ́n gbé kalẹ̀ òṣà yẹn ni ìpìlẹ̀ náà ní pé kán lè mọ́ fi rántí wọn nínú ìlú tàwà yìí náà ní nàìjíríà ilẹ̀ yẹn kan ti sọ wípé òkè a ah, olóòṣà ní ọ̀ṣun ó yẹ kí wọ́n lè immortalize ẹ̀ ní kan gbé rẹ̀ kalẹ̀ náà kí ni àǹfààní tí ẹ fẹ́ fún àwọn èèyàn ní nítorí kí ni kí ẹbọ́ lè lékún káwọn èèyàn lè máa sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba sí òun náà ní gbogbo eléyìí so ló jẹ́ pé akàwé èèyàn jẹ́ pòfẹ́sọ̀ kò túmọ̀ sí pé kórí ẹ pé lórí bá ṣe sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀ ṣe lómi tó ṣe pé ó gba gbogbo iye òun náà ní kò rí nǹkan tó burú mi pé kí ni kó ń kọrí sí ọ̀sùn ṣogbo kó mọ́ lọ bèèrè nǹkan bẹ́ kò rí nǹkan tó burú mi pé kí ni kó ń lọ síbi ọ̀sùn ṣogbo kó mọ́ lọ tọrọ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní professor ni wọ́n ní doctor ni wọ́n ló jẹ́ pé gbogbo àwọn yìí pàǹtí ayé ni gbogbo ẹ̀ pátápátá náà lèyàn ní kò ṣe kankan ṣùgbọ́n ẹni yẹn ni kò túmọ̀ sí pé orí àpé lórúkọ culture àti tourism òun ni àwọn èèyàn fi ń ṣẹbọ ń sìn culture tourism àmọ́ ẹbọ tí àwọn èèyàn anábìnú alẹ́sọ̀látọ̀ sálám kó sí inú ẹ̀ èèyàn ti ń yí ń orúkọ culture àti tourism ló ń gbé wá kọ́rọ̀ ọba kó ṣàánú wa so nínú islam kò sí ààyè fún ká ní ẹ à ń ya fọ́tò nǹkan ẹlẹ́mi kan nítorí kíni nítorí kálẹ̀bá àmọ́ fi rántí wọn gbólóhùn kí tó ní kálẹ̀bá àmọ́ fi rántí wọn yẹn ní ibi tẹ́bọ́ wọlé nìyẹn so ló jẹ́ pé ń tábà láyà ní fọ́tò àjáwọn nǹkan tó jẹ́ necessary things ṣùgbọ́n nítorí kálẹ̀bá àmọ́ rántí ìpìlẹ̀ ẹbọ gangan nu ìwọ ló yà lónìí o mọ́ tí fọ́tò yẹn lè dì lẹ́yìn o yà ogbó sínú albọ́m bí ó ṣe padà jáde nú albọ́m yẹn ní tí ó di nǹkan tán áǹgì sínú ilé ọlọ́wọ́ nìkan ló so ló jẹ́ pé àwọn nǹkan islam ogbogbo tí àwọn ọmọ ọlọ́wọ́ bá ti kan jẹ́ pé òun kan kú síbi tán wà fọ̀kọ́lù náà alìbùnìyànà àwọn kan ní ẹyin tá a ṣe ni pé ẹja kọlélé wọn lórí kakọlélé wọn lórí rọ́bù ma'alamubihim ọlọ́wọ́n ọba wọn ló mọ̀ pa wọn jù kọ́lá lẹ́dí iná gálàbọ̀ ala amrihim àwọn tó ṣe pé ọ̀rọ̀ wọn padà lékè wọ́n ní lànà tẹ́kìdá na aléhìm masjida mọ́ṣáláṣí là á kọlé wọn lórí that is ilé ìjọsìn là á kọ́lé wọn lórí torí pàmò ẹni ẹni ọlọ́run ni wọ́n so ìjọ ṣe ni pé ibi ìjọsìn ló ẹ̀ka kọ́lé wọn lórí àwọn kan ní ká kàn kọ ilé àwọn yẹn fojú pé kí ni ká dẹkọrétì ẹ̀ka ṣe àwọn ẹni ọlọ́run là ẹnu ẹ̀yí so ìjọ ẹ̀ka ṣe ni pé ilé ìjọsìn ò ní ká kọ́lé wọn lórí àwọn lọ́rọ̀ wọn padà lékè sí wọn padà kọ́lé ìjọsìn lé wọn lórí òun ló fọ́ tó muhammad sallallahu alaihi wa sallam ìgbà tí ara rẹ̀ ò yá tó ṣe pé ara tí ò yá yìí ìpasẹ̀ náà ló padà fi jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala anamsọ́láha salam ní láàdàtúláyà yahudi wa nasọ́ra ibi dandan ọlọ́mọba kuma báwọn yahudi àti nasọ́ra ìtàkàdù kúbúra àbíyà ihim masajid ibi tí àwọn ànábì wọn tán kú sí tí wọ́n sin àwọn ànábì wọn sí wọ́n sọ ọ́ ìjọsìn anábíwa muhammad sallallahu alaihi wasallam wọ́n ni yóò hádìrù ma sọ́nà ọ̀rùn anabi ń wọ́n àwọn sàábé pé ẹ mọ́ lọ kó sírù nǹkan báyìí o yahudi àti nasọ́ra àwọn nǹkan máa ṣe nu so àníyàn dáadáa ní ìṣerú nǹkan bẹ́ẹ̀ ó náà ni pé ah àwọn anabi wa àwọn ẹni ọlọ́run ah nítorí ẹ̀ka ṣe ni wọ́n gẹ́bí ń ta máa ń tẹnumọ́ fún wa àníyàn dáadáa ò tó ṣẹ̀sìn àníyàn dáadáa that is à ń ṣe nítorí ìtọ́lọ́run pẹ̀lú ká ṣe pẹ̀lú tí ànábì tọ́lọ́run ọba rán sí wa bó ṣe gbé kalẹ̀ ìtànpè lẹ́sìnú ṣùgbọ́n ah, eléyìí ṣe nǹkan tó wá tún burú bí eléyìí àmọye kí ló tún burú bí eléyìí tó ti dà àmọye nǹkan rúnú ẹ̀sìn olóòbí jẹ́ pé kálukú àmọ́ fọpọlọ ẹ̀ṣẹ̀ sìn ní ọlọ́run bá sọ ọlọ́run wà látàkùnú ilmúṣirikin hizbin bí má ládé farahun pátì kọ̀ọ̀kan sẹ́kìtì kọ̀ọ̀kan inú rẹ̀ ń dùn sí tó gbé kalẹ̀ ẹ wa ṣe máa ń ṣe lọ́dọ̀ títí wa nù ẹlòmí àárín ní mọ́ṣáláṣí ti ti wa bóò ní mọ́ṣáláṣí ti ẹ́ ṣe yàtọ̀ sí mọ́ṣáláṣí àwọn mùsùlùmí tó kù gbogbo mọ́ṣáláṣí ilé ọlọ́run ọba ní nǹkan kan náà ni gbogbo àdẹ̀ gbọ́dọ̀ máa ṣe ẹ̀wà kírù mọ́ṣáláṣí ti wa wáyé tí ó lè kírù mọ́ṣáláṣí mi so gbogbo àwọn ẹlẹ́yàmẹ́yà ẹni ṣaitan ló fi sí ọkàn àwọn èèyàn mọ́ṣọ́láṣí ilé ọlọ́run ọba ni nkankan lórí gbogbo agbọ̀rọ̀ mọ́ ṣe òun náà ni ká tẹ̀lé ọlọ́run ọba ká sin ọlọ́run ọba lórí tí anábíwá muhammad sallallahu alaihi tó ṣàlàyé fún wa so anábíwá muhammad sallallahu alaihi wasallam ń sọ fún àwọn sọ̀hábà rẹ̀dùwánu láàlẹ́hìm pẹ̀lú bára rẹ̀ òtí yá tó náà nípa pé ẹ ṣọ́ra ẹ lára àwọn yahoo anábíwá muhammad sallallahu wọ́n ti travel lọ sí habasha ìyẹn bí tí a mọ̀ sí ethiopia lónìí nígbàtán ṣe jíra a méjì lára nǹkan tí wọ́n wá rí òun ni pé wọ́n rí lé ìjọsí àwọn ọ̀nà sọ́ra kan tó ṣe pé eré nkankan eré anábìrì yísá àti eré ìyá rẹ̀ wọ́n gbé síbẹ̀ àti àwọn eré àwọn ẹni rẹ̀ mi àwọn anàrí ti fanẹ́bùsọ̀lá àsálàm anẹ́bùsọ̀lá àsálàm wá ní àwọn èèyàn yẹn ìdàkánà fi mọ̀rọ́jùlù sọ́ọ̀lẹ̀ tíyàn dáadáa kan máa ń bẹ láàrin wọn fàmátà ó wá kú lẹ́yìn yẹ anamsọ́lọ́sọ́lám ni bánà wà alákọ́bìrì yìí masjida in tí wọ́n ṣe òun náà ni pé sàárẹ̀ ẹni wọ́n sọ di ibi ìjọsìn wọ̀sọ́wọ̀rù fi tilkasura àwọn ìtẹ̀wọ́n rí ní àwọn àwòrán tí wọ́n gbé síbẹ̀ yẹ wọ́n wà pè síbẹ̀ again òun ló bá tó jẹ́ pé tá a bá wọ̀ á ṣe ra wọn ilé ìjọsìn tó ṣe páwọn èèyàn ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ in fact ẹlòmí ó kúnlẹ̀ síwájú èrè báyìí yóò ló ń ṣe kí yóò ló ń ṣàdúwà ní kí náà ń pè lẹ́bọ tí ó wá ń ṣe léyìn so ló jẹ́ pé ẹ̀rù in the 21st century ẹ ojú ti là kọjá pé káwọn kan láwọn ń bó èrè ojú òlà débẹ̀ o in fact nísìn kọ́ọ̀sì táwọn èèyàn study ni nísìn ìlú mi a sọ fún ìsìn pé n tó ń study ni atr ló ń study african traditional religion gbogbo àwọn tí ó lo gbogbo àsìkò rẹ̀ fúnnu ẹlòmí tó bá bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ gbogbo àwọn oríṣiríṣi àwọn oríkì ifá gbogbo ẹni yóò mọ́ ṣe yóò ní kọ́sì tó húnnu yóò rẹ̀ ṣe yóò gba dọ́kítọ́rẹ́tì mẹ́ yóò di pòfẹ́sọ̀ mẹ́ tó bá wá ń lọ àní àwọn ẹlẹ́kọ́ ni ẹ̀kọ́ òṣìwò jẹ́ so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ń ta gbọ́dọ̀ understand ni alkùnrán ó tó fún wa ní ìmọ̀nà nǹkan ìyanu àbí nǹkan tó ma ń ba nínú jẹ́ o ní pé tẹ́ ẹ bá ń ka alukur'an ẹ mọ̀ wò pé kí ló dé táwọn àfa wa ń yáyàkuyà àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba ní kò dánú alukur'an nínú ẹlẹ́rìí táwọn àfo ti máa tẹ̀rì ọlọ́wọ́n ọba ṣe ẹran ẹlẹ́dẹ̀ ó ṣe léwọ̀ ẹ̀ráfà tí ó lóun fẹ́lẹ́dẹ̀ ṣe àṣejẹ fún yàn ọlọ́wọ́n ọba ṣe ọtí múmu léwọ̀ ẹ̀ráfà tí a ní kíní tó ń ṣe ìyẹ́bù yìí ló fi lò òun ló dẹ̀ bọ́ta yóò lóun ṣe tẹ̀fsìrì fún àwọn èèyàn tó bá débi ayẹ ẹbọ tó bá débi ayẹ ọtí yóò kà bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ẹni tí ọlọ́run bá subhanahu wa ta'ala ò bá ti fi ìmọ́lẹ̀ sínú ọkàn rẹ̀ ní bí ìgbà tí yẹn kàn ń rí fọ́tò lásán ní kùránì ọlọ́run ní àwọn tí páyọ ọlọ́wọ́ bá ní àwọn ẹrú òun náà ni alìrìlẹ́mọ́ àwọn tánmà that is àwọn tánmà tó ṣe pé ìmọ̀ wọn wúlò fún torí pé ń gbà ta bá mọ̀ tó ṣe pé ń tààmà wá gẹ́gẹ́ láàánà ń gbóngbó ní problem ṣẹlẹ̀ so kí ni àwọn tí wọ́n jẹ́ aráàlú kí ni àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ó ṣe ìgbà tó ṣe pé ni tó ṣe pé ó yẹ kó jẹ́ good example fún wọn gẹ́gẹ́ fún ẹ ló ti kọ́kọ́ fa alkùnrán ló ti kọ́kọ́ fa ya ẹ̀rẹ́ lómi á ní ẹ ìta fẹ́ ṣe láṣìírí àádùú sórí kùránì sáni yóò wá gbé kùránì kalẹ̀ yóò wá gùn mọ́ yóò tẹ̀ mọ́lẹ̀ yóò wá láwọn ń sàṣẹ́ àbí ń táwa fún ẹ láṣìírí sí i tá à hàn kẹ̀kẹ́ fẹ́ tá a bá hàn yóò mú àwọn kíní fásitì kùránì yóò hàn yóò wé yóò ní eléyìí lọ sọ sínú sálángá eléyìí ni lọ fi sínú abẹ náà ṣé ọlọ́run ọba ló ń pàṣẹ eléyìí àbíṣọ ìtọ́nù so ló jẹ́ pé kámọ́rí àdífì àwọn nǹkan tó ń bẹ nínú alkùnrán lásán ni ó yanjú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ọlọ́wọ́ bá subhana wa ta'ala tún wá kẹwa pẹ̀lú pé ó tún sọ fánà muhammad sallallahu alaihi wasallam ipe wa zanna ilé ika zikọrọ lè tuba muhammad nítorí kó lè máa ṣàlàyé fáwọn èèyàn tí ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wọn so àwọn nǹkan tó lè fẹ́ dàbí ẹni pẹ̀lú gbogbo ẹ̀ náà ní a sì yọ gọ̀rọ̀ àwọn àfá tó ṣe pé ọ̀tọ̀ ní tọ́lọ́wọ́ bá ń sọ ọ̀tọ̀ ní tánàbí ń sọ ọ̀tọ̀ ní tán ṣe sọ́lọ́wọ́ bá subhana wa ta'ala ó ní àwọn tí ọ̀rọ̀ wọn padà lékè wọn ni ẹ̀kọ́ mọ́ṣáláṣí lé wọn lórí ẹ̀kọ́ lè jọ́sìn lé wọn lórí eléyìí dẹ́ni síbi tí sàárè bá wà láwọn afáàfin máa sọ wípé tí sàárè bá wà ń bí kan tán bá kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ mọ́ṣáláṣí yẹn ó lọ fún sàárè yẹn ni torí kó wá bá ń bẹ̀ ni tó wáyé pé sàárè dẹ̀ ní mọ́ṣáláṣí lówó kọ́ ń bẹ wọ́n wá wò pé mọ́ṣáláṣí ẹni tó kọ́ bàbá olówó tó kọ́ ń ta lè fi ṣàpọ́nlé rẹ̀ náà ni pé ńgbà tó kú yìí ká sin sínú mọ́ṣáláṣí sàárè yẹn wọ́n wù ni torí pé bá mọ́ṣáláṣí yẹn bẹ̀ ni èyí tó bá para wọn ń bẹ̀ òun ni ó lọ fún èyí tó bá ń bẹ̀ so ló fi jẹ́ pé kò bá mú rárá ká ní à ń sin òkú sínú kọ́mpáǹdì mọ́ṣáláṣí kò bá mú rárá ṣùgbọ́n tàbá wo ló ní àmọ́yí àwọn èèyàn tán ṣe bẹ́ẹ̀ wọ́n lè ní ìmọ̀ ọmọ àkọ́kọ́ tó kọ́kọ́ kírun nínú mọ́ṣáláṣí yìí òun làwọn sí síbẹ̀ wọ́n lè ní bàbá tó donéètì mọ́ṣálásí láwọn sí síbẹ̀ àti gbogbo àwọn excuse tí ó wúlò ìgbà tó wá donéètì mọ́ṣálásí tó ṣe gbóhùn ló kọ́ mọ́ṣálásí yẹn wá ló ní ká sí sínú mọ́ṣálásí àwọn nǹkan bí remembrance remembrance yìí ibi tí ṣe ìtọ́ ti mú ọ̀pọ̀lọpọ̀ mẹ́ ènìyàn nìyẹn ẹ̀rẹ́ tó ṣe gbé ńgbà tí ìyá rẹ̀ ń bẹ láyé ó fi yálẹ̀ kí a mọ̀ jẹ́ ni tí a bá wá kú ní yóò wá ẹ afẹ́ṣe remembrance ìyá wa ìyá tó ṣe gbéǹgbà tó ń bẹ láyé òun fi àjẹ́ ni ó rántí rẹ̀ àwọn ọmọ tó ṣe gbéǹgbà tí ya ń bẹ lọ́spítù wọn wọn tọ́jú rẹ̀ tí ya bá wá kú ó máa tax ara wọn lórí bá yẹn fẹ́ ṣòkú yìí subhanallah a rí pé làákàyà àwọn èèyàn dorí kodò àfẹ́ntọ́rọ̀ bá ṣàánú lókù owó tẹ bẹ́ fi ṣe ìnáwó tẹ bẹ́ fi ṣòkú yìí tẹ bá lò láti lè fi tọ́jú ìyá ń gbà tí ìyá ń bẹ láyé ni bí ọlọ́wọ́n ṣùgbọ́n wa ta'ala lè ní kí ẹ̀mí rẹ̀ mọ́ ti bọ́ ṣùgbọ́n wọn yóò filẹ̀ tó wá kú remembrance yìí náà ni gbàtẹ́lómi bá tún jẹun tán jẹun yọ pé àbúrò ẹ̀wọ́ yẹ ká ṣe nǹkan lórí kíní òkú ya ó ti tó yẹ ká ti yẹ́yìn wọn padà ìyá tó fẹ̀gbẹ́ kan sùn tẹ́lẹ̀ ni so wọ́n fẹ́ kó tún fi ẹ̀gbẹ́ kejì náà kó tún kó yẹ ẹ̀gbẹ́ kejì padà wọ́n wá tún tax ara wọn lọ ẹ̀lú ni wàá gbé kalẹ̀ ẹ̀mí àfi one million kalẹ̀ wọ́n kọ́ màálí five hundred thousand kalẹ̀ wọ́n fẹ́ yẹ ìyá padà ìyá alásàlátù ìyá súnà kí ní bá tún ṣe wọ́n bá tún rọ tí kalẹ̀ subhanallah ẹlẹ̀ tó rẹ̀ ń tọ́rọ mi tó jẹ́ mùsùlùmí gan ọ̀nà òtún alẹ́ wọ́n pè mí sí kìíní ìnáwó kan ẹ kí náà ṣe ń bẹ́ wọ́n yẹ́ ìyá wọn padà ní kí náà pèlọ yẹ́ ìyá padà ìyá tó lẹ́hun kò fẹ́ yẹ́ ìyẹn padà yìí ní kò kírun jọ kan rí ní kó rántí pé ẹkùn rántí ya inú àdúwá bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n kò rọ́bì kama rọ́bà yá ni ọmọ gidi ni ó mọ sọ pé ọlọ́mọba ìyá mi bá ń kẹ́ wọn torí pa wọn náà kẹ́mi ńgbà tí mo wà ń ìtọ́lọ́wọ́ bá ní ká ṣe fún wọn ní ṣùgbọ́n a ní rárá remembrance ṣáà ni bẹ́ẹ̀lẹ̀ lómi ìtàn máa pè síbẹ̀ náà atọ́kùnrin àtúnà àmúfilà kí náà ń ṣe ń bẹ̀hùn opogun ọdún tí àwọn kú ni kí náà ń ṣe ń bẹ̀hùn opogun ọdún tí bàbá wọn kú ni wọ́n fẹ́ yí ẹni tó kú rẹ̀ kú tó mú fílà tó ń gẹ́gẹ́lẹ̀ kò yàtọ̀ sẹ́ni tó ṣe pé èèyàn kú fún tó ṣe wa ń dunú kí ló fa dùnú ń bẹ̀yẹn ìgbàtẹ́sí ní tèèyàn bá kú fún wa ká banújẹ́ ṣùgbọ́n ìbanújẹ́ wa ni kájúkọ́ àwọn tún wọ́n àwọn mí wá di pé ó ti kú ó ti mọ̀ dunú ká mọ̀ mú bẹ̀ kama kóbìnrin kama bó ni àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ aláfẹ́ fi kẹ́ bàbá wa ni aláfẹ́ fi kẹ́ ìyá wa ni olóòjẹ́ pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam àwọn sàábé rẹ̀ wọ́n ní kúnnà na ọdún ìṣtìmá ilẹ̀ ahìlì mẹ́yìt wọ́n sọ́nà àtọ̀tọ̀ àmì bá dáfni mi ní àhà ká lọ kójọ sílé àwọn olókùn ká kójọ síbẹ̀ káwálà tún dáná àyíyọ́ à ń ṣe kìíní wọ́n ní ipò ojú fi wo ká mọ gbára dálẹ̀ ká mọ sọ̀sọ́kúsọ ńgbà tí yẹn bá kú fún wa kálà ń banújẹ́ ipò kan náà làwọn gbé sí torí pé kí ló fa ìdùnnú ìdùnnú àdùnjù nítorí pé yẹn kú fún wa gẹ́gbẹ́ jẹ́ pé kò da kálà ń banújẹ́ dé lẹ́bù pé kí ni a máa faṣọ ya mara wa lọ́rùn bí ò ṣe da bẹ́ẹ̀ náà ni kálà ń dunnú àdùnnú jù nítorí pé yẹn kú fún wa méjì ó bá mú

àwọn tí ọ̀rọ̀ wọn padà lékè wọn kọ mọ́ṣẹ́láṣí wọn kọ́ lé ìjọsìn wọn kọ́ sí ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò approve ẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní sayakulu na salasatu rọ́bí romkelbuku lára nǹkan tí àwọn èèyàn tó padà ń fà lẹ́yìn tí wọ́n ti ṣe tán ṣe tán òun ni wípé mélòó ti ẹni nọ́mbà gbogbo àwọn ọmọ yẹn ìyẹn àwọn tí wọ́n witness ìtàn tí wọ́n witness ìṣẹ̀lẹ̀ àwọn náà tún padà sí mọ́ fáláàrin ara wọn ọlọ́ni àwọn kan ní mẹ́ta ni wọ́n rọ́bì ọ̀nkẹ́lbùkù ìkẹ́ ni wọ́n lájá wọn wọ̀yàkùrú na hamsatun àwọn kan ní márùn ni wọ́n sadisu nkẹ́lbùkù ìkẹ́ fa wọn lájá wọn rọ́ṣmẹ̀n bilgayib ọlọ́ni wọ́n dábàá ni ẹni tó ní mẹ́ta àwọn àfá wọn ní ọlọ́run bó sọ yí pé wọ́n ń dábàá ń belé yìí wọ́n ló dàbẹ̀ ni pé léyìí ló súnmọ́ pé méje ni nọ́mbà wọn ajá ní kẹẹ̀jọ ọlọ́run rẹ̀ ànábi kó rọ́bì àlámù bí ìdátihìm sọ fún wọn pé ọlọ́run ọba ló mọ nọ́mbà wọn máa yà àlámù hóm ilẹ̀ àkọlẹ́lú àwọn èèyàn díẹ̀ ni wọ́n mọ̀ ń pa iye òǹkà wọn gbogbo ìtàwọn èèyàn ń sọ láàrin ara wọn gbogbo ẹ̀ conjection àwọn èèyàn kan ń wo bẹ́rẹ̀ lé wo pé báyìí ni báyìí ni kò sí tó ṣe kó lè fi irin ilẹ̀ ìpéye báyìí ni nọ́mbà àwọn gangan so ló pàdé wípé àwọn kan ń bẹ́ ta máa ń fà láàrin ara wa tó ṣe pé kò sẹ́ni tó lè prúfù ẹ̀ ìlú èkó bó ṣe wà yìí lọ́dọ̀ àwọn historians oríṣiríṣi versions ní tẹ́ tó ń bẹ ọ̀tọ̀ ní edo version ọ̀tọ̀ ní àwórí version ọ̀tọ̀ ó ń takora wọn ni ọba àkọ́kọ́ tó jẹ́ ń bẹ̀ gbóló ti wá ó ń takora wọn ni a sì gbogbo ilé ìṣẹ̀lẹ̀ gbogbo ilé ìsìn pátápátá kò tí ìtú ọgọ́rùn ọdún mẹ́wàá ẹnu àwọn èèyàn kò lórí ẹ̀ so ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ẹni tó bá witness ẹ̀ ló lè sọ̀rọ̀ pẹ̀ ṣùgbọ́n tí ó bá witness ń pẹ́ àní ẹ̀ ah, professor of history ló ń sọ̀rọ̀ ìgbà tó wá jẹ́ professor of history kọ́ ṣé ń gbà táwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ó ṣojú ẹ̀ ni irú ẹni táwọn mi ó sọ ẹ ẹ ti táwa yìí sí ó ti lo about eh, ten billion years ah bóò ni wọ́n ṣe mọ̀ ọmọ ọdún mélòó ni wọ́n tó ń sọ̀rọ̀ ni o ti pọ̀gọ́rùn ọdún o sọ fún wa pórílẹ̀ táwa yóò ti lo 10 billion years ṣùgbọ́n ọlọ́wọ́ subhanahu ta ti yanjú gbogbo ẹ̀ ọlọ́nimọ̀ aṣáàtùm khalqas samawati wal ard ìgbà tó ń wo dasánmà àti wala khalqa àfúsim ìgbà tó ń wo dọ́mẹ̀ ènìyàn gan-an kò ọmọ kún tó mú tẹ́kìdà lóde ilé náà àdùdà àwọn tó ń sọ àwọn èèyàn ọlọ́run ní kò sẹ́ni tó ń pè gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ nu wọn ṣùgbọ́n tá a bá ti gbé kan ní kíní according to carbon dating ẹ̀ tàbá ń gbà tá a ṣe kíní carbon dating a padà rí pé ó ti lo kíní billion years bó o ló ṣe ta ló ṣe carbon dating so ló jẹ́ pé mùsùlùmí gidi ni in tí ọlọ́run bá sọ fún wọn ní alkoran òun ni final òun ni òdodo káwọn kan gbé gbogbo oríṣiríṣi wa kálukú lè sọ ìtàn tó bá wù ú kálukú lè sọ pé òun fi kíní kan nílẹ̀ scientifically owó approven nítorí scientifically owó approven ní ọdún yìí sìn ó lè jẹ́ pé 20 years to come wọ́n á ní gbogbo ẹ̀ nonsense ni tó sọ àwa náà ti ráwọn àpèjúwe tó pọ̀ ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan tí ma ba nínú jẹ́ òun ni a rí mùsùlùmí yóò rí ayá kùránì tó clear a ní láti wo kí because ó tako constitution constitution bó o ẹ̀ á ní láti wo dáadáa because ní táwọn scientist ń sọ àwọn scientist padà fi nílẹ̀ yìí pé ọmọ ènìyàn àtàrà ìnàkí òun láti padà evolve ní bó lọ́mọ ènìyàn ṣe wá látara ìnàkí ni ìnàkí tó ń gbé kalẹ̀ lájọ ìwó ló ti dè yẹn gbogbo ẹ̀ àà tako kí ní ẹ̀ torí pé charles tó fi nílẹ̀ ní scientist ni charles darwin jẹ́ anábí ọlọ́wọ́ ọba àbóhùn lọ́lọ́wọ́ ọba so ló jẹ́ pé òdodo tí mi mọ́ tó ṣe pé kò sí òdodo tó lè gbádànù òun náà ni alkur'an karim àti tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam tó wá sọ musulmi gbọ́rọ̀ jí kílé ìrìn lẹ́ nú àdìọ́kàn tọ́lọ́n bá sọ̀rọ̀ ní kò sí ọ̀rọ̀ mímọ̀ lẹ́yẹ wọ́n mọ̀ asdakumina láyé kìlá bá sọ òun ní tó pé pérépéré sitcon tó wá ṣe pé information ni kò sí information tó jẹ́ òdodo jùlọ wà ádùlá tó wá ṣe pé òfin ni kò sí òfin tó jẹ́ òdodo tó so ló jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí òní tí a gbọ́dọ̀ dì sọ́kàn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní fọlá túnmọ̀ rí fi him ọlọ́ni rí ànábì má báwọn èèyàn fa ọ̀rọ̀ wọn ilẹ̀ mìíràn án zọ́hìrà wàlá tẹ́stẹ́fì fi him nínú àhàdà má bẹ́yẹn kankan sọ̀rọ̀ ń pa wọn torí pé wọn ní information tí wọ́n fún ẹ ju àwọn àròsọ lọ eléyìí ni ìtàn àwọn ashabul kaf tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó ní lára àwọn iṣẹ́ ìyanu òun ni kò ń ṣe àwọn nìkan níṣẹ́ ìyanu ọlọ́run ọba wọ́n pọ̀ jantirẹ̀ rẹ̀ ṣùgbọ́n lára rẹ̀ òun náà ni ni àwọn ọ̀dọ́ yìí ń bẹ ọ̀dọ́ tó ṣe pé wọ́n pọ̀ ọlọ́run ọba gbọ́ إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى ọlọ́run ní àwọn ọ̀dọ́ tó ṣe pé wọ́n parapọ̀ tí wọ́n mí ti ara wọn lórí pé káwọn gbọ́ ọlọ́run ọba gbọ́ káwọn ọmọ ṣe táwọn èèyàn ń ṣe tó jẹ́ ẹbọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni bákan wazidnahum huda àwọn ọlọ́run ọba à ń lé wọn kún ní ìmọ̀nà torí pé náà ń tọ ìmọ̀nà olóòjẹ́ pé ẹlòmíì ó lè jẹ́ nítorí pé yóò bẹ̀rẹ̀ dáadáa ṣètọ́n ó bá wá trú àwọn ọ̀rẹ́ burúkú trú àwọn èèyàn burúkú wọ́n bá tuntun mọ́ convince lórí àwọn nǹkan mi ẹkàn rí tó ṣe pé yóò bá dẹni tó ṣe pé ó ń ṣe ṣégeṣége iṣẹ́ ọlọ́wọ́ ọba onípẹ́ni tó bá ti yẹ òun ọlọ́wọ́ ọba ní ó ṣe rọrùn fún ni ẹni tó bá dẹ̀ dúró ni tó ìmọ̀nà náà ni so ló jẹ́ pé ìtí ẹni tó jẹ́ mùsùlùmí tó gbọ́dọ̀ gbámú tó dẹ̀ gbọ́dọ̀ dì sọ́kàn òun náà ni pé gbogbo ògbésí ayé òun orí ìmọ̀nà lòun fẹ́ máa lò lé lórí láwọn náà fi máa ń tọrọ bí àdúrà tá a máa ń tọrọ nígbàtà bá ń ka suratul fatiha ipe ehdina suratul mustaqim ìrí ọlọ́run bá gbogbo ògbésẹ̀ tá a bá ń gbé jẹ́ ká mọ gbé ìgbésẹ̀ tó ṣe wípé ó dúró déédéé èyí tá a fi rí ìyọnu ọlọ́wọ́n ọba ṣùgbọ́n téèyàn bá ń ṣe ládùúà tí ò fi ṣiṣẹ́ ṣe ọlọ́wọ́n ọba ń gbarú àdúà bẹ́ẹ̀ àdúà tá a mọ ṣe táwa mú dẹ̀ mọ tọ ìlànà yẹ òun ni àdúà tí ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ti mọ́ gbà ọlọ́wọ́n ọba subhana wa ta'ala ó ní fa amma samud àwọn ìjọ samudawa fáadé ináhùn àwọn ọlọ́wọ́n ọba aṣàlàyé ọ̀nà tán lè fi ṣoríire fún wọn ṣùgbọ́n fasta habun amala lòdà wọ́n prefer ọ̀nà nù wọ́n prefer rẹ̀ sí ọ̀nà ìmọ̀nà so ló fà tó jẹ́ pé ẹni tí ọlọ́run subhanahu wa ta'ala tó bá ṣàlàyé ọ̀nà fún bí yánú al-qur'an ló ti rí ní súnàdá muhammad sallallahu ọlọ́wọ́ subhanahu wa ta'ala mọ̀ ṣe rọrùn fún náà ni wàlẹ̀dínà jahadu fina ọlọ́ni àwọn tó ṣe pé wọ́n ń gbìyànjú lórí ojú ọ̀nà wa láti mọ̀nà lana àdíyàn náà sóbù lana ọlọ́run ní ọ̀nà táwọ̀ ọlọ́wọ́ bá yónú sí àmọ́ fi wọ́n ṣe kún gẹ́ẹ̀rẹ̀ ní ọlọ́ni wa iná láàlá mahmuhsinin ọlọ́wọ́ bá ń bẹ ṣe tá ìrí yọnu rẹ̀ kọlọba subhanahu wa ta'ala kó ṣe rọrùn fún wa àwọn kata ṣe ta fi rí ìbínú rẹ̀ kọlọba subhanahu wa ta'ala kó gbówà jìnà sí wa sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk na dúkìá ó pàtàkì so kò sí nǹkan tó burú tó wáyé pé ó situation bẹ́ẹ̀ ṣùgbọ́n pé mo kàn láìkìkì máa sin ajá eléyìí ni tí hadith yìí sọ̀rọ̀ ń pẹ́ ṣùgbọ́n tó parẹ́ fi ṣọ́ nǹkan kan ní so bí nǹkan oko àbí nǹkan ọ̀sìn àbí èyí tí a fi ń dẹdẹ eléyìí ó bá mú ṣẹ̀rá islam lọ́wọ́ dábì ọ̀rẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la rí pé ó rọrùn bí bí ká máa ń gbẹ́ fi òkú sí mọ́jẹ́lá sí ká ní ní burial ground ní burial ground ipò tó dẹ̀ tẹ́ pé nínú burial ground kan mọ́ṣáláṣí wà ní burial ground kí làwọn òṣèlú gan ti ti nípa pé eh, mọ́tò wà ní yẹn wọ́n rí mú wọ́n lẹ́ka yọ̀ mọ́ rí tètè lè mú kẹ́ but nothing is done. náà lórí wípé ká máa sin òkú sí mọ́ṣáláṣí eléyìí nǹkan tó clear dáadáa ni anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ so ìwà tí ó dá ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ fún wa remembrance náà ni tí ó mọ́ ń lídìí àwọn èèyàn lọ síbi irú nǹkan báyìí àbí ká sọ igbókè ẹni ire tó kú yìí afẹ́ súnmọ́ dáadáa so that ta bá ń kírun níbi tí ó wà ládótùmọ̀ ọkọ̀ sí so eléyìí nǹkan tó rọ́ǹgì ni ṣùgbọ́n ká ní ọkọ̀ mọ́ṣáláṣí síbi tẹ́kù tó wá ṣe pé mọ́ṣáláṣí tán kọ́ síbẹ̀ kò ń ṣe pé wọ́n fi fún ipé ìrún wákàtí márùn-ún tó bá pé láti lè mọ́ fi kírun sí òkú lára ni eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn àfọ́ àgbà wọlé nípa wípé a lè kíhun sí òkú lára nínú tẹ́ torí pé kí ni ìhun tó ní í ṣe pẹ̀lú ìrun òkú náà ni so ilé ọ̀pọ̀lọpọ̀ àfá àgbà wọlé ṣùgbọ́n tó yẹ pé ìrun ta lẹ́mọ kí o ní ìrun wákàtí márùn-ún àbí ìrun júmọ́ ilé yìí etí ẹnu àwọn àfẹ́ẹ̀sìn gidi kò lè lórí pé kò bá mú ni bó ti ẹ̀jẹ́ pé yìí tó dájú òun ni pé àti títí pafẹ́kìrún sókù lára ni ká ṣe ní ìta ìtàtẹ́ eléyìí ni tí ó dáa jù ṣùgbọ́n tó yẹ pé ìrún ta fẹ́ kí sí òkú lára ni ìgbàlìkì nínú ìtẹ́ náà eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n kò ní pé óvùn nìyẹn kàkí níta kò ní tí ó bá mú reason tí wọ́n fi sọ pé àlèkì ò ní ìgbà tí arákùnrin yìí àbárábìnrin tó jẹ́ pé ọlọ́mọba ní òòrù àwọn èèyàn sáré sín wọ́n gbé lọ alẹ́sọ̀ lásán wá bèèrè pé arábìnrin ti mẹ́gbà mọ́ṣáláṣí nǹkan ọwá ló ti kú pé àwọn dẹ̀ ti sín ní òòrù ni alẹ́sọ̀ lásán bínú ó ní ẹ bá ti pè mí kó tó di pé kí ẹ lọ sín ipe irun tí bá ń kí sí àwọn èèyàn lára ọlọ́mọba subhanahu wa ta'ala yóò ní kí ó mọ jẹ́ ìmọ́lẹ̀ fún sáré wọn anábí wa sọ pé dùlú ní alákọ́bìrì yìí àwọn dùlú ní alákọ́bìrì ha ẹmú mi lọ síbi sáré arákùnrin yìí àbí ẹmú lọ síbi sáré arábìnrin yìí àwọn amánábí lọ síbi sáré yẹn kó wá kéwù sí ní ara ilé ìlànà àfáàbí sọ wípé tó bá ṣe pé irun ta fẹ́ kí sí òkú lára irun tó jẹ́ irun ta fẹ́ kí irun sókú lára ni àlèkè lótẹ́ bákan náà ó tún rinlẹ̀ náà ipé ìyàwó aisha rọ̀dìyàláwà anha ìgbà tó ṣaláìsí àbúrò rọ̀dìyàláwà ní ló kírun sí lára táwọn sàbí mélòó kan náà rẹ̀ ń bẹ́ńbẹ́ nínú bàkírì náà ni wọ́n ti kírun sí lára eléyìí ni ọ̀gọ̀rọ̀ àwọn àfáàbù sọ pé tó ẹgbẹ́ irun tí a fẹ́ kí irun òkú ni a lè ó ní látò sọ́lù ìlàkò ẹ má kírun lẹ́ni tó ń dojúkọ sàárè bákan náà ó ní ẹ má kírun sí òkú lára ní bẹ́ẹ̀nẹ̀ kúrú láàrin sàárè ilé ìlú fàtó jẹ́ pé ọ̀pọ̀ àwọn àfáà náà wọn ni rárá kódà kò ṣe pé yẹ àlèṣe náà títí ti ẹ yàtọ̀ náà ti ti gbókè àbúyẹ̀ ọ̀dọ̀láàánú wọ́kírùn sí aisha wọ́n ní ìyẹn ààlè fi ọ̀rọ̀ sàábé káfí gbọ́rọ̀ adẹ́ muhammad sallallahu alaihi wasallam káfí so ọ̀rọ̀ táwọn afá tí wọ́n sọ láàrin ara wọn jùmọ́ yìí tó dájú òní kí wọ́n àvọ́ ẹ̀jẹ̀ kákírùn الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك